ẹ dáàbò bá a ṣe gbọ́ tẹ́nì kìíní sọ tiẹ̀ tẹ́nì kejì sọ tiẹ̀ àti tètè ara wọn tí a sọ ká lè máa rí ọgbọ́n mú ló bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọgbọ́n bẹ́ẹ̀. nígbà tí ọlọ́run dá ànábì àyùbá sàlẹ̀ fàṣàlà níkẹ́ àtọ̀gbọ́ lọ́mọ bá. kó lè yanu wípé ọlọ́run ooo bó o bá ṣe rí pé àwọn nǹkan tó yẹ káwa náà tọ́lọ̀ ní fàṣẹ sí wa àwọn nǹkan tó yẹ ká máa wí ìlànà bí àyíbà mi jọ náà tó bá ṣe pé eh, tó bá ṣe wípé ìṣẹ̀mí òkú láyé fún mi lálàáfíà tó bá ṣe pé ìṣẹ̀mí mi ti tán ara tí mi ti pọ̀ ọ̀pẹ̀ mi hàn òpin ju gbólóhùn méjì lọ tọ́lọ̀ fi padà bọ̀ sí dáàrẹ̀ ọlọ́wọ́ bọ̀ sí dáàtì wa ọlọ́wọ́ bọ̀ màdúrà ti wa ìjọ mi ń bẹ kò ní sáyé ọ̀rọ̀ ìjọ mi sì ń bẹ ayọ̀ wa kò ní sọ̀rọ̀ ìjọ mi ń bẹ ọ̀rọ̀ wa kò ní sáyé àmọ́ gbogbo ń tá a gbí lónìí ọlọ́run dàrọ̀ gbogbo ń tá a kọ̀ lónìí ọlọ́run bàlẹ̀ mọ́ gbogbo tá a fẹ́ lónìí ọlọ́ọ̀bà ní fẹ́ gbogbo àdúrà wa tá à ń béèrè lé lórí ọlọ́ọ̀bà ni mo wọlé ọlá bíbí àti jẹ bẹ́ẹ̀ ọlá ìpè méjì ọ̀nà ọba láṣẹ lọ́nà yọ fàṣẹ sáàdùà àmì gbígbà àdúrà yọ hàn lára ẹnì kọ̀ọ̀kan wa àmì gbígbà àdúrà yọ hàn ní ayé wa yọ hàn lórí ọmọ wa yọ hàn lórí iṣẹ́ wa ọlá bíbí àti jẹ bẹ́ẹ̀ ọlá ìpè méjì ọ̀nà mo ṣe àdúrà fún àwọn àwọn àfáà wa àti ìyàtọ̀ sàdúrà fún wa kan kí n kó àdúrà ló yẹ papọ̀ tọ́lọ́jọ́ ti lọ àsìkò ló ti tó àsìkò gbọ́dọ̀ máa ṣe nǹkan míì lásìkò ló bá tó ọlọ́ọ̀bà san yín lẹ́sìn-ín ọlọ́ọ̀bà gbàdúrà yín ọba tó lè títóbi yóò mú gbígbàdúrà yóò bá fi ṣèyí lọ́sàn-án gbogbo bí ogun bá ti ń sẹ́nu ayé kálukú ọlọ́run ní bí ó gbé ní gbogbo bí ogun tó ti ń sẹ́nu ayé kálukú ọlọ́run ní bí ó gbé ní ọba tó ní bíbẹ́ àti jẹ́ bẹ́ẹ̀ rẹ̀ yóò máa ṣe ohun ààrẹ ohun ìyanu ohun ìdùnnú ohun ìfọ̀kànbalẹ̀ ọlọ́run ọmọ fúnra tiẹ̀ nìkan léèsì tí tí wọ́n sọ pé ìyá àti bàbá rẹ̀ ló fẹ́ ṣàdúrà fún ah, ọ wá ní kọ́nà ọkọ̀ kẹwọn mo sọ́ọ̀kì tọ́jú ti débi ìmọ̀ ẹ̀kọ́ mo kù kan ni ọlọ́run gbogbo àwọn òkúta nílọ́ọ̀nù náà ọlọ́run bá dìde ẹ̀sọ́ ọ bẹ́ẹ̀ lórí ìyá àti bàbá tèmi náà déédéé ní ọkọ mi déédéé ní gbogbo àwọn òkúta nílọ́ọ̀nù déédéé ní ìyá màmá mi tó wò mí ọlọ́run dákú bá tẹ ọ̀sán abẹ́fẹ́ ṣé lórí ẹnì kọ̀ọ̀kan wa náà tá a ti dájọ́ rẹ̀ ọlọ́run dàpọ̀ bá lè pa wọ́n pọ̀ bá lè pa wọ́n pọ̀ yọ̀ sí èyí tí bá ń jẹ́yà lọ́wọ́ ọlọ́kọ́ wọn láàjọ àtàṣe kọ́ dàpọ̀ bá lè dáyà rẹ̀ ètò ọba wà lórí ìkẹ́bá ní sàlékùn fún ọ ọlá bisimilá láìpẹ́ aláàkọ̀ọ̀kan Alhamdulillah.

sallallahu alaihi wasallam alhamdulillah alhamdulillah alhamdulillah gbogbo ẹni tó bá gbọ́ ìtàn rẹ̀ yìí àwọn òkè wo ṣùgbọ́n bí ká tẹ́tí sí àwọn àtànàbí ẹni tó kéré òde mọ̀ tó lò ń tèmi o èmi ò léwu àmẹ́ni máa para lẹ̀ kódà ìyẹn jẹ́ kí sẹ́kẹ́ fẹ́ gbẹ́lẹ́gbẹ́ lè tí a bá sọ̀rọ̀ àti ìtì ìgbọ̀ mi. nígbà tí wọ́n á di pé odò ló gbọ́ wọ́n wá ní gbogbo tí ọba ti ní kọ́ sáfẹ́ òun fẹ́ ló gbé ní a bá ń gbọ́n omi ọlọ́run palasẹ̀ ìṣẹ́ pé gbogbo odò ti rọ́ ni o má jẹ́ kẹ̀kọ́ ọbọ̀ sọ̀nù má gbọ́n gbogbo dúró àwọn ni gbogbo nǹkan tí a fi gbẹ́kọ̀ọ́ ni náà bá gbé jù ní òkú jọ̀nà òkú mọ tọ́lọ̀ mọ̀ sí. ó tún wá náà tún padà ṣe pé ó kọjọ bá nífẹ̀ẹ́ sí jí wọn pé kí wọ́n mọ̀ gbé òjò ìwọlé. àwọn alábòsí wọ́n mú sí gbẹ̀gbẹ̀rẹ̀ òjò ní náà tó máa gbè tiẹ̀ ti jẹ́ sùn àwọn tí wọ́n nígbàgbọ́ pẹ̀lú ìjẹ̀mọ́ ìgbìmọ̀ nígbà tí o ní ní oṣù bàbá yìí gbogbo òdò yẹn ti di gbòòrò ẹ jẹ́ abẹ́ ọlọ́dún. gbogbo òjò tó gbé níjọ́ náà bí ṣe dé bó lẹ̀ ṣe má báyìí gbogbo ọlọ́sọ di góòtì ọsọ di góòtì owó iyebíye ọsọ di sílífà tẹ̀ àwọn nǹkan tó níyì ni tó níyì láti ìgbà náà dé ìdásùkò yìí kí ló níyì tó góòtì. ọlọ́run wa ọlọ́run wa rọ̀jò ìgbẹ́ ọjọ́ náà lọ́dọ̀ ọ̀rọ̀ tó kẹ̀ fún ànábì ayé. ó padà wá dolówó ó padà wá dọlọ́lá gbogbo ọmọ tí tọ́lọ̀ tó fi gbé dàgbò ọlọ́run padà sọ́dọ̀ ọlọ́mọ ó padà di ẹ nípasẹ̀ pé ká ní ẹ̀rí láti súnmọ́ ọlọ́run ẹ wo bí ẹ wo bí ẹ sùn ṣe tán tán tán sísì yọrọ òkú rẹ̀ ṣé kílẹ̀ gbẹ̀mí sí pé èso ọ̀hún tó ti kú ní ìsinmi tí ó ti mọ̀ ní. báyọ̀ ọmọdọ́mọ ọtí aláṣẹ bàtà àti tó ń wádìí sí bẹ́ẹ̀ làrá ọmọdọ́mọ èso náà sì wọ ọsẹ̀. bá a ṣe ń pọ̀ sí ìdààmú ẹ̀mí èso náà pọ̀ sí ṣùgbọ́n èso òṣìṣẹ́ gbígbà náà mọ̀ inú ara ní kó sí ni àfáàrà tó sọ̀rọ̀ kejì tó fi ní kò sí èsù kankan nìkan ọ̀pọ̀lọpọ̀ sí nìkan àwa tó gangan lè sùn síra wa ìwọ lọ wà ní jésù òbí ọ̀sán ọmọ nìkejì tẹ́sán bá ti lò ọ̀sán ọmọ nìkejì rẹ tí mo ro bí lu yàn tó di lu ní fún yàn tó sì wà dáàbò yàn wọn bá náwó ọmọ kọfẹ́ náà tó bá ọba wa rẹ ni tó ní láàrin márùn-ún kan gbogbo ló ti dùn mọ́tò mọ́tò ẹ mọ bí ó ti rí níbo ni wọ́n fẹ́ràn níbo ni wọ́n ti rí tiẹ̀ tó wù níbo ló ti rí tiẹ̀ tiẹ̀ ní ọmọ rẹ̀ ó ṣe yan gbogbo òjíṣẹ́ tó sì fi sábàbí kalẹ̀ tó jẹ́ pé tẹ́ bá mẹ́nu báyìí ẹni pé sáànà bí èjì lọ sọ. bẹ́ẹ̀ ni gbogbo òjíṣẹ́ tọ́lọ́ ní àná ọ̀nà tó bá yàn ká mi wọ́n yàtọ̀ síra wọn. ọlọ́run wá yóò lè sá àkọsá ànábì mọ́ o lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. òun ò ní rán ànábì kankan wáyé mọ́. àmọ́ wọn máa rán àwọn òjíṣẹ́ lè sá ànábì o. inú tó ti wà nínú àkọ́kọ́ náà ni pé bó ṣe ń rọ́bìnrin bó ṣe ń rọ́kùnrin ọmọ lóbìnrin tí ọba jẹ́ bẹ́ẹ̀ kò tiẹ̀ yẹ pé gbogbo àkílẹ̀ wa èmi fùfúrú jẹ́ irun tí mo mọ kí tí mo mọ rí. ẹgbẹ́ yìí mo kọ́kọ́ sun nígbà pèrò pé kí ni bó kí ni bó ni mo ṣe fẹ́ ṣe pẹ̀lú àìmọ̀ kankan àmọ́ mo mọ gbogbo téèyàn súrà téèyàn fi ń yírun mọ́ mo sì mọ àwọn súrà kọ̀ọ̀kan téèyàn fi bẹ̀ lọ. èmi náà sì mọ̀ lásán kèsì pápẹ́ ìjókòó bá yàn kọ́ mi nípa pé ìjọ bí bá ń ṣe kó jọ yìí tá à ń kọ́ ra wa yìí wà láì bẹ̀rẹ̀ mi náà ti gé nì. lọ́ọ̀dẹ̀ ṣe bá ìjọ kàmárù ti ní agbára pé ọlọ́mọba ọba lè jẹ́ bàbá náà ṣàpẹ̀pẹ̀. ìjọ ọkọ̀ sẹ́gbọ̀n kò sóògùn ni a máa ń pè é. kò sẹ́gbọ̀n kò sóògùn ọgbà ó jẹ́ oyè wa pé ọ̀gá lọ́wọ́ pé ọba tó ní owó kò lébi bá a bá sì ti fi kankan wé ó láàrin ètò kan má dà wá lóhùn àti bẹ́ẹ̀ lòdì ìwọ tó ọba lọ lọ́tà ọ̀tọ̀ ò lè ní ọgbẹ́ sí gbèsè kankan gbà tó ọba ti súnmọ́ lọ ìwọ tó o sì ní ogun tó mú gbogbo àlámàrí rẹ̀ tó kó lọ́lọ́lọ́ tó fira rẹ̀ ṣeré tó kó léré tó kó láwàdà torí àìlómi ìbẹ̀ tó ṣe wípé gbogbo tá à ń ṣe ìwàlẹ̀ ìdí ló mú. ẹ gbogbo àníyàn kí lélẹ́yìn fẹ́ mú bọ̀ gbogbo ìgbà táwa náà bẹ̀rẹ̀ àmọ́ pé yóò rí báyìí lónìí àfọkànsí rárá tí ẹ bá fún alágbà àgbà lọ sí àwọn táàmù ìwé àmọ́ ajọ méjì méjì méjì méjì méjì àgbègbè ẹni ọmọ ìwé ọkọ lọ lọ sọọbì kan ni ta lọ wá gbé ní ta lọ sọọsì. ṣùgbọ́n nígbà tí a wà nínú ìjọ yìí tí wọ́n ń ṣèwà tí wọ́n ń rèwà bàbá èèyàn ṣe gbàgbà kó là ṣe súnmọ́ lọ kó lè yàn ṣe bọ́ lọ sọ̀rọ̀ nípa àwẹ̀ níní nípa ṣàkárí nípa má ṣe sàráàní nípa kọ́ ọmọ ṣàdúrà nítorútorú lásìlọ òkú tọ́ba ní alákàmẹ́ ẹyẹ tí ìlú méjì tọ́ba ti dún ní ma tán sọ́ọ́dì mẹ́rin tọ́ba ti dún ní ma mẹ́rin tán sọ́ọ́dì mẹ́fà tàbí bá dún ní alákàmẹ́ wà. àwọn eléré gbogbo àwa tá àwọn eléré gbà náà la dé ìdílé báyìí mú lábàdà náà wọ́n sọ̀t. àwọn tá a jọ ń bẹ ní ìṣètà àbádìra wa nínú àwọn tí àwọn wà àwọn léré àjọṣọpẹ́ fọlọ́. àmọ́ àwọn tí wọ́n mú lábàdà tí wọ́n mú ní yẹpẹrẹ bá a bá rí wọn náà báyà jọ lẹ́rìn àmọ́ àwọn ò lè sọ fún wa pé lọ́jọ́ àná tẹ̀kọ́ ẹ̀yìn náà bàbá láwádà ẹ̀ ti gbọ́ sọ kọ́ bá jẹ́ pé amúlábàdà nígbà náà àmì kí làbàmọ́ wa fi ṣe tọ́lọ̀ náà ni torí àbùkù mọ̀ pé ọ̀ràn yọ̀ràn níbi kan ṣùgbọ́n gẹ́gẹ́ bí arábìnrin tó ṣàdúrà fún wa kan ìpè wọ́n sọ nítorí ọmọ èyí ò làwà gbé lẹ́mìí gbà náà pé táwa náà bá jẹ́ gbà rẹ̀ nígbà fún wa yá ti kìlẹ̀ báyìí ah ìbá tètè sẹpẹrẹ jẹ ìjà fọmọ ọyà jẹ ìjà fọmọ tí a bá ní wá sígbó ọyà jẹ ìjà fọmọ tí a bá ní báyìí ní kásì ọyà jẹ ìjà fọmọ tí a bá lágbó tí a bá bu àwẹ̀ twenty one fún wa ara yíma náà ni ẹlòmíà lọ sàmú gbogbo kò ní nǹkan ó mò lè gbà ó ọgbà wẹrọ mọra àbẹbí bọba gba ètò ìfẹ́ lọ àwọn ọ̀nà yẹn tó yẹ kó ọgbà sọ ọgbà ìtọ́ ọjà ilé ìtàn tèsí ọba tọdún ní bẹ ọtọdún ní náà ètò ńlọ kẹ̀kẹ́ nu ọ̀lẹ́mi àti sán ìwọ̀nù ọlọ́run. gbogbo nǹkan tó yẹ ká fi páyà ọlọ́run tá a bá ti páyà rẹ̀ tó o bá sọ̀rọ̀ yọ ọ̀gbọ̀n tó o bá pè yọ ọ̀dà ọ̀gbọ̀n. wọ́n lè máa fọdún aláìní kan ṣe wòye wọ́n lè máa yín mú wọ́n lè máa yẹ̀gẹ̀ àmọ́ ṣe ju gbogbo àwọn yíyá jẹ náà lọ́dọ̀ yóò fi dáná àdúrà gbogbo wa.